mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí nì ìyẹn Glorious Twins ni wọ́n ti ń fi ìtàkùn ayélujára wọn kí àbúrò wọn èyí tó kéré jù ìyẹn olúwa ti ṣe é mísípòdé wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ilé tí olódùmarè jẹ́ kó ṣeé ṣe fún un láti pé ní òkè èèpẹ̀ ọ̀pọ̀ àwọn ìlú àti àwọn olólùfẹ́ wọn pẹ̀lú lórí ìtàkùn ayélujára ni wọ́n ń kí ọmọ obìnrin ọ̀hún wípé pé àṣèyí ṣàmúdún àwọn Glorious Twins ni wọ́n lo ìtàkùn ayélujára wọn láti fi àwòrán olúwa ti ṣe mísípòdé èyí tó rẹwà sórí ìtàkùn ayélujára náà tí wọ́n sì kọ àkọlé sí abẹ́ rẹ̀ wípé ẹ wo àwòrán tó rẹwà jù lónìí lórí ìtàkùn ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n ti ń kí Madam Sajẹ kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí Olódùmarè jẹ́ kó ṣeé ṣe fún un kó pé ní òkè èèpẹ̀ àwọn bíi MC Olúọmọ pàápàá jùlọ ìlú mọ̀ọ́ká ẹ̀ka òṣèré aṣẹ́wó tó rè mẹ́kà pẹ̀lú lo ìtàkùn ayélujára rẹ̀ àti ọ̀nà tó yàtọ̀ gbáà láti fi kí màmá náà wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà ìránṣẹ́ olúwa ni ìyẹn wòlíì ọládélé ògúndípẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí genesis òun ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ sọ fún àwọn ènìyàn wípé ọ̀tá òun tó lágbára jù eléyìí tí òun sì kórìíra jù òun náà ni ohun tí wọ́n ń pè ní ìṣẹ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára pẹ̀lú bẹ̀rẹ̀ sí ni sọ wípé iṣẹ́ ò dáa òṣì ò dáa wòlíì genesis olólo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe fọ́nrán fídíò kan tó sì fi sórí ìtàkùn ayélujára náà tó sọ sọ̀rọ̀ wípé ìṣẹ́ ò dáa ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olùdarí orin àti olóòtú orin ìyẹn T-Biz òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé òun mọ rírì àwọn ìyálọ́mọ eléyìí tí wọ́n ń bọ̀ ń tọ́ àwọn ọmọ òun tí a kò bá gbàgbé wípé T-Biz òun ló jẹ́ bàbá ọmọ Tiwa Savage ó sì sọ wípé inú òun máa ń dùn púpọ̀ nígbà tí òun bá rí bí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ òun tí ó sì ń jẹ́ kí orí òun máa wú níbikíbi tí òun bá wà T-Biz òun ló fi àwòrán eléyìí tí ó yà lórí ìtàkùn ayélujára Tiwa Savage savage sí orí ìtàkùn ayélujára tirẹ̀ níbi tí wa savage ti mú ọmọ ọ̀hún dání tí ó sì ń ṣe ìtọ́jú àti ìkẹ́ fún ọmọ náà tó wáá sọ wípé kó o má parọ́ òun mọ rírì gbogbo àwọn obìnrin pàápàá àwọn ìyá ọmọ òun tó ń bọ̀ ń tọ́ àwọn ọmọ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré ṣẹ́gun àrèzè ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ká má parọ́ ohun tó dára lásìkò yìí ni wípé kí olúkúlùkù rí i dájú wípé gbogbo ìṣòro tó bá ń bàjà nínú ilé kó jẹ́ kó mọ̀ nínú ilé kó má máa gbé ìṣòro rẹ̀ hàn fún gbogbo aráyé nítorí wípé oríire ló dára láti ṣe àjọyọ̀ rẹ̀ kì í ṣe àwọn ìbànújẹ́ tàbí ìṣòro Ṣẹ́gun Àrínzè ó ló ń sọ eléyìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ kan pẹ̀lú àwọn oníròyìn tó sì sọ wípé níbi tí òun dúró sí nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ ó máa ń kojú àwọn ìṣòro kan àti pé báwo ló ṣe ń borí rẹ̀ ó ní òun kì í sọ àwọn ìṣòro tó ń bá ní síta nítorí wípé ìṣòro kì í ṣe ohun tó yẹ kí ènìyàn máa ṣàjọyọ̀ fún ní nọ́mbà ẹlẹ́ẹ̀ka karùn-ún ọkọ̀ pàtàkì nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ lórí tẹlifíṣàn Orísun ìyẹn Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ ẹni tí bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ wàlẹ̀ àṣà nílọ́lọ́ yìí òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ bí ó ti ṣe àbẹ̀wò sí ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan eléyìí tó jẹ́ ti rédíò tòun ti àwọn ẹ̀gbọ́n àti àbúrò rẹ̀ tí gbogbo wọn sì jọ wà níbẹ̀ láti tún ṣe ẹ̀yẹ ìkẹyìn àti láti mọ rírì gbogbo àwọn ènìyàn tí wọ́n wá síbi ìsìnkú bàbá wọn sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé wọ́n ṣe é níbi tí ẹni tó jẹ́ atọ́kùn tó gbà wọ́n ní àlejò ìyẹn Kọ́nsọ̀lì Gbádùn pẹ̀lú ti ń fi ìlù àti orin àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kí bàbá wọn eléyìí tó dágbére tó sì ń gba àwọn ọmọ pẹ̀lú ní ìmọ̀ràn léyìí tó sọ fún Àyìnkẹ́ wípé ǹjẹ́ yóò wù ú láti lè jẹ́ kí ó máa ṣe agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò léyìí tí Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ́ sọ wípé nígbà tó bá ti yá ó ti yá náà ni nítorí wípé iṣẹ́ tó ń fẹ́ràn láti máa ṣe gan-an nìyí ẹ ká wo díẹ̀ níbẹ̀ is there any news for them that very soon they are coming on radio. lágbára náà lágbára náà lọ́wọ́ dadi kan sọ ní gbádùn àti ọ̀gá àdìtọ̀ Dali Ambrose àwọn ti bí on Fàájì FM. Oh! <laughs> ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà orí ayélujára Túndé Ednut òun ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ gba àwọn obìnrin nímọ̀ràn láti rí dájú wípé kí wọ́n wà ní ojú ni alákànfin ṣọ́rí látàrí bí ògùn owó ti wá di bárakú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin débi wípé kò sí ẹni tí ó ṣe gbẹ́kẹ̀lé mọ́ nínú ẹnikẹ́ni Túndé Ednut ló ń ṣe àlàyé eléyìí nípa fífi fọ́nrán fídíò kan èyí tí ó jẹ́ ti arábìnrin kan tó ṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ rẹ̀ níbi tí ó ti ń bá àáfàá kan sọ̀rọ̀ tí wọ́n sì ń sọ nípa àwọ̀tẹ́lẹ̀ obìnrin náà wípé obìnrin ọ̀hún lòun á lò tó sì jẹ́ wípé ẹni tí òun nífẹ̀ẹ́ púpọ̀ òun ni ọkùnrin náà tẹkuntẹkun ó ní obìnrin ọ̀hún fi ń ká gbogbo àwòrán náà sílẹ̀ láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ rẹ̀ tó wá sọ wípé tòun ti tán tòun ti bàjẹ́ èyí tó mú kí Túndé Edna ti fi èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń la tún fẹ́ gbàgbọ́ mọ́. <laughs> well, I sleep in the water too, guys. I was actually going through my boyfriend's phone this afternoon. I don't know what to, guys, I swear. I was actually going through my boyfriend's phone this afternoon. I swear. And I saw this. I swear to God, my head is not set. settled. I don't even know what I'm doing again. I swear. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà orí ayélujára àti amúra bí obìnrin ni James Brown ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ ń kí àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé wọ́n ṣe é o látàrí bí òun ti ní àwọn ẹgbẹ̀rin alátẹ̀lé lórí ìtàkùn ayélujára Instagram ìyẹn eight hundred wípé eléyìí jẹ́ tó dùn mọ́ òun nínú púpọ̀ bí a kò bá gbàgbé wípé lójoojúmọ́ àti lóòrèkóòrè ni ìlú mọ̀ọ́ká orí ayélujára ayélujára James Brown yìí ló máa ń fi àwọn ọ̀rọ̀ àwọn fídíò àti àwọn ohun ọlọ́kanòjọ̀kan fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára pàápàá bí ó ti kẹ́rù rẹ̀ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí tó sì gba òkè òkun lọ láti tún lọ máa ṣe iṣẹ́ rẹ̀ tàbí láti máa ṣe àwọn ohun amúlùdùn rẹ̀ níbẹ̀ léyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa sọ wípé Bobrisky òun ló ti ẹ wò ó òun rèé o ó ní ọ̀rẹ́bìnrin fún gbogbo àwọn olówó lórílẹ̀‐èdè yìí látàrí wípé òun ti lọ yá ọ̀kan nínú ọkọ̀ bàálù aládàáni láti fi ṣe fàájì lásìkò tó fi èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ àtòun àti aṣojúlóge rẹ̀ àti olùrànlọ́wọ́ pàtàkì sí ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ ń wọnú ọkọ̀ bàálù ọ̀hún lọ léyìí tí Bobrisky sì kọ síbẹ̀ wípé ìgbádùn aláìlópin leléyìí láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀rẹ́bìnrin àwọn olówó bí a kò bá gbàgbé wípé Bobrisky tó jẹ́ amúra bí obìnrin ṣùgbọ́n tó jí ọkùnrin òun gan-an ni ó ń pe ara rẹ̀ ní ọ̀rẹ́bìnrin fún àwọn tí wọ́n jẹ́ ìlúmọ̀ọ́ká olówó àti àwọn paraku yìí oníṣòwò ńlá gbogbo ṣùgbọ́n bí ó ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ti lọ yá ọkọ̀ bàálù aládàáni láti fi ṣe fàájì láti gbé òun káàkiri léètò sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n wo òun o níṣe lòun ṣe fàájì káàkiri bí òun ti ń jayé òun rèé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní adẹ́rìn-pọ̀ṣónú lórí ayélujára ni ìyẹn délé délé ọmọ wòlíì àgbà òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ lódùmarè fún ti ìpèsè ẹ̀bùn rabandẹ̀ ilé ìtorí gbà nílọ́lọ́ yìí èyí tí í ṣe ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun kan délé ọmọ wòlíì ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe fídíò kan níbi tí ó ti ń lùlù tó sì kọ ọ̀rọ̀ ọpẹ́ sí ìsàlẹ̀ rẹ̀ bí a kò bá gbàgbé wípé ní òpin ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ọkọ̀ tuntun ta délé ọmọ wòlíì lọ́rẹ̀ léyìí tí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ pẹ̀lú bàbá wọn pẹ̀lú ìyẹn ayọ̀ ajéwọlé ń bá a yọ̀ tí wọ́n sì ń gbàdúrà ọlọ́kan òjọ̀kan fún un. ní báyìí Délé ti fi fídíò sórí ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olódùmarè fún ohun tó ṣe fún un nípa fífi ẹ̀bùn rẹ̀ pàápàá nínú ìlù lílù fi yin Ọlọ́run lógo ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ohun gbogbo ló lè sọnù má sọ ìwà ọmọlúàbí àti akíkanjú rẹ nù àjùwà á ṣe ṣògo rẹ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.